fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life World, èyí tá a mọ̀ sí ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lọ́mọdé lágbà wa sí àkókò ọ̀rọ̀ ìyè ibi tí mo gbàgbọ́ wípé ọlọ́run ti máa ń bá ẹni wa pàdé bá wa sọ̀rọ̀ yanjú gbogbo ìṣòro àti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tí ọlọ́run fẹ́ kí a mọ̀ fún ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé ìṣẹ́gun. lónìí yìí a ó máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run àti fún bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn la máa bá ara wa sọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí tí mo pè ní ìgboyà ìgboyà tí a bá ń sọ nípa ìgboyà ó túmọ̀ sí nǹkan tó pọ̀ ṣùgbọ́n ká tó tẹ̀ lọ sínú ìgboyà yìí ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti àwa gbé yín ga a dúpẹ́ torí wípé olóòótọ́ ni yín ọlọ́run ayérayé ẹ gba ọpẹ́ wa ẹ̀yin ọlọ́run ọ̀rọ̀ àtọ̀yìn wá ní wákàtí yìí a kọ wípé ìwọlé sí ọ̀rọ̀ yín a máa tan ìmọ́lẹ̀ a sì máa sọ àwọn òpèdè ọlọ́gbọ́n mo béèrè fún àánú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín láti tàn sí gbogbo ọkàn tí ó máa gbọ́ kẹ́ ẹ fún mi ní ìgboyà àti àṣẹ ọ̀rọ̀ yín olúwa fún àti fún òye ọ̀rọ̀ yín láti lè jẹ́ kí n jásí ìbùkún fún gbogbo àwọn etí tí ó máa gbọ́ ọ̀rọ̀ yìí adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín gẹ́gẹ́ bí mo ti ṣe sọ síwájú wípé a máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí ńlá tí mo pè ní ìgboyà tí a bá ń sọ nípa ìgboyà ó túmọ̀ sí ohun tó pọ̀ ó ṣeé ṣe kí a ní ìgboyà nínú ara wa tàbí nínú àwọn ẹ̀bùn tàbí àwọn tálẹ́ǹtì tí a ní a lè ní ìgboyà nínú ohun kan tí a mọ̀ yìí pé ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ a lè ní ìgboyà lórí àwọn nǹkan tí a mọ̀ yìí pé ó jẹ́ ẹ̀rí tá a lè rí tó ní ẹ̀rí tá a lè rí gbámú gẹ́gẹ́ bí ìgbàlà ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè ní ìgboyà lórí àwọn ìlérí ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀lú ni ó ṣeé ṣe fún ènìyàn láti lè ní ìgboyà nínú ẹlòmíràn bẹ́ẹ̀ pẹ̀lú ni pé eléyìí ó túmọ̀ sí ìgbẹ́kẹ̀lé ẹ̀rí ìgboyà ó lè darí èèyàn sí ọ̀nà méjì tó ṣe pàtàkì ó lè darí èèyàn sí ọ̀nà méjì ìkan jẹ́ ìkan jẹ́ èyí tó dára ìkejì ó jẹ́ èyí tí kò dára èyí tí kò dára màá kọ́kọ́ ti bẹ̀rẹ̀ ìyẹn ni wípé ó lè jẹ́ ó lè darí ènìyàn láti ní ìgboyà nínú ara ẹni èyí tó máa já sí ìgbéraga àti ìṣògo ara ẹni wípé èmi ni mo dára jù lórí ilé èmi mo dára jù tí a sì fojú kéré ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àbí fojú kéré gbogbo nǹkan ọ̀nà kejì tó lè darí ènìyàn sí si, òun ni ìgbẹ́kẹ̀lé láti inú ìyẹn ni ìgboyà láti inú wípé èyí tó máa ń mú èso self esteem ìyẹn ni pé kí a mọ ara wa ká mọ ẹni tí a jẹ́ kí a sì mọ ní ọkàn wa gbòǹgbò àti ìgboyà ibi tí ìgbẹ́kẹ̀lé ohun tí a ní àti ibi tí à ń lọ. tí a bá ń sọ nípa ìgboyà ó tún ní í ṣe bíbélì ó jẹ́ kí ó yé wa ní èdè òyìnbó ó jẹ́ ká tún lè rí i wípé nǹkan tó ń pè ní ìgboyà yìí yorùbá wọ́n ń pè ní confidence bákan náà a tún lè rí i pé bí ó tún jẹ́ bí boldness àyà kíkí àyà dídí àyà tó dí ẹ̀rí pẹ̀lú Kristi ní ọ̀dọ̀ wa a lè ní àyà tó dí a lè ní àyà tó le nítorí pé a gbàgbọ́ nínú iṣẹ́ rẹ̀ a sì mọ ohun tí wọ́n ti ṣe àti pàápàá a lè rìn nínú ìfẹ́ a lè ṣiṣẹ́ nínú ìfẹ́ àti ìpinnu àti àbá wọn fún ayé wa ohun tí ó sì ga jù tí ìgboyà tí ó máa ń mú wá òun ni ìgbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ó jẹ́ òtítọ́ ẹ̀rí eléyìí tí a bá lè gbà á gbọ́ ẹ̀gbà ńlá la máa mọ̀ pé ìbùkún àwọn ìbùkún ọlọ́run wọ́n ń dòde wá ní ọ̀run àti pàápàá àwọn nǹkan tí a lè máa là kọjá bí ìṣòro ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè dojúkọ a lè dàyà kọ wọ́n torí pé a ní ìgboyà nínú ìgbẹ́kẹ̀lé àti iṣẹ́ ti Kristi ti Jésù tó ṣe lórí igi àgbélébùú àti ìgboyà ó ṣeé ṣe kí ó má sí fún ẹnìkan irú eléyìí irú èèyàn bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ pé ó kùnà láti lè rí kí ni àwọn àwọn eh, tálẹ́ǹtì àti àwọn oore-ọ̀fẹ́ tí ọlọ́run fún un tí ènìyàn kan ò bá rí kò ní lè lo irú èèyàn bẹ́ẹ̀ kò ní lè ní ìgboyà. ẹ̀rí a ò sì gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ara wa ju bí ó ṣe yẹ lọ ju ohun tí ọlọ́run fún wa láti lè ṣe àbí láti lè jẹ́ lọ bẹ́ẹ̀ sì ni pẹ̀lú a ò gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé tó kéré nínú ọlọ́run nígbà tí a bá ń wo títóbi àti agbára ńlá tí ọlọ́run fi lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ìbéèrè náà wà nìyí ní wákàtí yìí ìbéèrè náà ni wípé níbo ni mo ti lè rí ìgboyà níbo ni mo ti lè rí ìgboyà ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run nínú psalm one hundred and eighteen psalm one hundred and eighteen ẹsẹ̀ ìkẹjọ bíbélì wípé ó ní ó yá láti gbẹ́kẹ̀lé olúwa ju àti gbẹ́kẹ̀lé ènìyàn lọ ó yá láti gbẹ́kẹ̀lé olúwa ju láti gbẹ́kẹ̀lé ènìyàn lọ ẹ̀rí ó ní ó yá ó túmọ̀ sí wípé ó dára jù òun ló dára jù ó yá bẹ́ẹ̀ ó dára jù ẹ̀rí ó ṣeṣe ká gbẹ́kẹ̀lé èèyàn ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni ìdí ẹ̀ tí mo fi sọ bẹ́ẹ̀ nìyí ẹ̀rí ìgbẹ́kẹ̀lé ó ní í ṣe pẹ̀lú ìgboyà ó ní í ṣe pẹ̀lú ìgbẹ́kẹ̀lé èyí tí jẹ́ pé a mọ̀ wípé ìgbẹ́kẹ̀lé yìí lórí èèyàn yìí àti ẹnitẹ́ni yẹn jẹ́ ó ga púpọ̀ púpọ̀ bí ẹni yẹn ṣe ga bó ṣe tóbi lóòrìn òun ló máa lè jẹ́ kí ìgbẹ́kẹ̀lé yẹn kó lè jẹ́ ní tó máa tóbi tó máa ga tásì lóòrìn èrí irú èèyàn wo ló wá ló lóòrìn bí ọlọ́run èèyàn wo ló wá ga bí ọlọ́run èèyàn wo ló wá lágbára bíi ọlọ́run ìwọ ará tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ pè ẹ́ níjà wípé kó fi ìgboyà rẹ sínú mímọ ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run tó ṣe é gbẹ́kẹ̀lé pátápátá nínú ohun gbogbo fún àkókò tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè tí a wà yìí nírú àkókò tí à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ní orí nínú gbogbo àgbáyé tó jẹ́ pé kò sí nǹkan kan èèyàn pàápàá ò ṣeé gbẹ́kẹ̀lé kò sí ètò ọrọ̀ ajé kò ṣeé gbẹ́kẹ̀lé ìjọba kò ṣeé gbẹ́kẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwa la lè gbẹ́kẹ̀lé òun náà ni ẹni tó jẹ́ pé ó ju gbogbo ènìyàn lọ ẹni tó dá gbogbo ènìyàn ẹni tó ní ohun gbogbo ní ìkáwọ́ ẹni tó jẹ́ pé òòrìn ẹ̀ gíga ẹ̀ títóbi ẹ̀ kò láfiwé kò láfijọ a ò tiẹ̀ lè mọ̀ a ò tiẹ̀ lè kà tán irú èèyàn bẹ́ẹ̀ ni mo rọ̀ ẹ́ pé kó gbẹ́kẹ̀lé táwa ni ẹni náà ó ní olúwa ó ní ó yá láti gbẹ́kẹ̀lé olúwa olú ẹni tó ní ohun gbogbo ẹni tó dá ohun gbogbo ẹni tó láṣẹ lórí ohun gbogbo òun náà ni ọlọ́run òun náà ni jésù kristi òun náà ni ó ní ayé àti ọ̀run ní ìkáwọ́ òun ló ní ẹ̀mí wa ní ìkáwọ́ ohun tí ìwé Jóòbù orí kejìlá tó sọ fún wa nìyẹn orí ẹsẹ̀ kẹrìnlá ó ní gbogbo ẹ̀mí ènìyàn ó ló ń bẹ ní ọwọ́ rẹ̀ òun náà ni olúwa òun náà ni ọlọ́run mo sì fẹ́ fi ẹni náà lọ ní wákàtí yìí wípé ó yá láti gbẹ́kẹ̀lé olúwa ju kó gbẹ́kẹ̀lé ènìyàn lọ ènìyàn máa da ènìyàn ènìyàn pàápàá á tiẹ̀ fẹ́ ṣe láti ran ẹnìkan lọ́wọ́ ẹ̀gbọ́n lè fẹ́ ran àbúrò lọ́wọ́ àbúrò lè fẹ́ ran ẹ̀gbọ́n lọ́wọ́ torí pé wọ́n wà ní ipò ẹ̀ẹ́n ṣùgbọ́n ipò tí wọ́n wà yóò jẹ́ ipò tó jẹ́ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ tí wàhálà kan bá dé fún ìdí kan àbí ohun mìíràn tí ẹni tó ti ṣèlérí yìí tẹ́gbọ́n tó ti ṣèlérí àbábòrò tó ṣèlérí àbí ìjọba tó ṣèlérí àbí aláṣẹ tó ṣèlérí tí wọn wá lè mú lérí yẹn ṣẹ nítorí ìṣòro tí wọn ò lè kápá ẹ̀ nítorí ìṣòro tí wọn ò lè tí wọn ò lè tí wọn ò lè kápá ẹ̀ ẹ̀rí àwa jẹ́ kí wọ́n di àwa jẹ́ di aláìlágbára á jẹ́ di ẹni tójú ma lórúkọ Jésù ojú òní tiwa ẹ̀rí ìdí ẹ̀ ni wípé èèyàn ni wọ́n agbára wọn níbi tó dé ipò wọn gíga wọn ayé wọn ó ní ó ní òdiwọ̀n ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé wa ó gbọ́dọ̀ wà ní ọwọ́ Ọlọ́run tí kò ní òdiwọ̀n ẹ rí ẹ ohun kejì tí màá fẹ́ sọ kí n tó tẹ̀síwájú òun ni ká tó parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí òun ni wípé ó dára fún wa láti lè mọ̀ wípé ọlọ́run òun ni ìmọ́lẹ̀ àti ìgbàlà wa ẹ jẹ́ ká kíyèsí nínú sáàmù orí ìkẹtàdínníọgbọ̀n orí sáàmùrí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní sáàmùrí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní ó ní olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi ta li èmi ó bẹ̀rù olúwa li agbára mi àyà ta ni yóò fò mí ẹ rí ìbéèrè yẹn òun ni dáfídì tó kọ ìwé yìí tí ó ń béèrè tó ń béèrè lọ́wọ́ rẹ̀ tó sì ń béèrè lọ́wọ́ gbogbo ènìyàn tó ń pe ohun tó wà láyìíká ẹ̀ tó ń pè níjà tó ń pe ohun tó ń pè níjà tó ń pè wọ́n níjà wípé olúwa ni ìmọ́lẹ̀ òun òun sì ni ìgbàlà òun pẹ̀lú ó ní ta ni èmi yóò bẹ̀rù tí a bá dẹ̀ wò lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè mú wa bẹ̀rù ló sì mẹ́rù bà wá pàápàá ṣùgbọ́n torí pé olúwa ni ìmọ́lẹ̀ wa ó túmọ̀ sí pé gbogbo ohun tó dúró nínú òkùnkùn ayé tó yí wa ká gbogbo ohun tó dúró nínú òkùnkùn tó wà nínú ayé wa pàápàá tó dúró bí òkùnkùn tó wà nínú ọkàn wa torí tá a mọ̀ ó dúró bí òkùnkùn tí ọlọ́run sì jẹ́ ìmọ́lẹ̀ ẹ rí i pé tọ́lọ́run bá tan ìmọ́lẹ̀ tó bá jẹ́ ìmọ́lẹ̀ wa tó sì wà pẹ̀lú wa àwọn tó ṣókùnkùn yẹn á farahàn àbẹ́ẹ̀rí tábà sì ti mọ tó wà ní òkùnkùn ẹ̀rù ní bàwá mọ́ òun pẹ̀lú sì ni ìgbàlà wa ó ní ta ni èmi yóò bẹ̀rù ó léyìí túmọ̀ ẹ̀yin ará tó ń gbọ́ mi wípé a gbọ́dọ̀ fi ìgbẹ́kẹ̀lé wa ìgbẹ́kẹ̀lé wa gbọ́dọ̀ wá láti inú wípé a mọ̀ dájú wípé a ní ìgbàlà ìyẹn ni àkọ́kọ́ ǹjẹ́ o mọ̀ dájú ìwọ tó ń gbọ́ mi yìí pé o ní ìgbàlà ǹjẹ́ o mọ̀ dájú pé tó bá kú lónìí ohun kí ló máa jẹ́ ìpín ẹ̀ ṣé o máa lọ sí ọ̀run ni ṣé o máa lọ sí sí paradísì ni àbí o máa lọ sí ọ̀run àpáàdì ǹjẹ́ o mọ̀ dájú tó bá dúró sí tó bá dúró sí sí sí ẹnu ẹnubodè ọ̀run tó bá kanlẹ̀kùn tí ọlọ́run bá ní pé kí àwọn áńgẹ́lì ṣílẹ̀kùn fún ọ tó bá ní pé ǹjẹ́ o ní àmúyẹ láti lè wọlé kí ló máa sọ pé àmúyẹ ẹ jẹ́ ṣé nu agbára ẹni àbínú ọgbọ́n orí àbínú ìwà rere tó rò pé òun Jésù Kristi òun náà ní ọ̀nà òtítọ́ àti iyè ẹnikẹ́ni kò lọ bàbá mi kò ṣe nípasẹ̀ rẹ̀ tí o sì gbọ́dọ̀ gba jésù yìí torí pé òun nìkan náà ni ohun àmúyẹ àti ẹni àmúyẹ tí a lè ní tí a gbọ́dọ̀ ní láti lè fi dé ọ̀dọ̀ ọlọ́run sam dáfídì olórin yìí ó mọ̀ dájú bẹ́ẹ̀ wípé olúwa ni ìgbàlà òun àti wípé ọ̀run ayérayé ó ń dúró de òun èmi tí mò ń sọ̀rọ̀ ìmọ̀ ìpọ́nrún ayérayé ń dúró de mi mo mọ̀ pé ká ní tí n bá pajúdé lónìí mo mọ̀ pé mò ń lọ sí mò ń lọ sí ilé ni ìwọ tí ò ń gbọ́ mi yẹn ǹjẹ́ o lè sọ bẹ́ẹ̀ ǹjẹ́ o ní ìgboyà bẹ́ẹ̀ wípé tó bá pajúdé lónìí tí kú bá ka ẹ mọ́ ibi tó ka ẹ mọ́ lónìí ṣé o máa rò pé iṣẹ́ rẹ̀ lè gbà ẹ́ ni àbí pé Jésù Kristi tẹ́ tó sọ pé òun nìkan ló sọ pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè òun nìkan ló lè gbà ẹ́ ẹni yẹn náà mo sì fi ń lò ẹ́ ní wákàtí yìí wípé kò gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ tí o fẹ́ gba Jésù Kristi àwọn àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ̀ ní pé ẹlẹ́ṣẹ̀ ni bíbélì wípé gbogbo èèyàn ti kùnà gbogbo èèyàn ti ṣẹ̀ ó sì kùnà ògo ọlọ́run mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ò sì lè ran ara ẹ lọ́wọ́ sì mọ̀ wípé jésù kristi ti wá láti wá fún lórí igi àgbélébù tí o bá lè gba eléyìí gbọ́ pẹ̀lú gbogbo ọkàn tó sì fẹ́nu ẹ jẹ́wọ́ pé jésù kristi ni olúwa tó lù gbàlà yóò wá sí ọkàn rẹ yóò sì di olúwa tó lù gbàlà rẹ yóò sì fún ọ ní ìyè àìnípẹ̀kun nípasẹ̀ ìdí eléyìí wàá di ọmọ ọlọ́run tí o bá fẹ́ pè mí sí orí aago láti fún ìbéèrè àbí fún àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé jésù ni olúwa jésù ni olúwa ó dàbọ̀.